وكل بدعة ضلالة وكل ضلالة في النار فعاذني الله وإياكم من النار ní èyí fi ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù Shawwal oṣù kẹwàá ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijrọ́ asalaamu alaykum wa rahmatulahi. وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní tẹ̀síwájú nù àwọn àhàdíìsì sọ́láàtì wa eléyìí tí a yẹ̀wò ibi tí a ti fẹ́ mú ní òní òun náà ni alìjámọ̀ ọ̀hún báyìí na sọ̀làtàyò alìjámọ̀ ọ̀hún báyìí na sọ̀làtàyò ẹlọ́sùn kìíní ọ̀hún ẹ̀ka kan ní o pípa ìrun méjì pọ̀ àìlá kàlánsárì tábìlì pọ̀ mọ́gíríbì àtúnṣá tábìlì pọ̀. Kí ni ohun tí máa ń fà bóòlù àti ìṣe? hadithu tí a ti gbé lẹ́nu òun ni hadithu ọgọ́rùn-ún mẹ́rin àti mẹ́rin lé ní ogún fọ́ twenty four hadithu abi ayyub al-ansari رضي الله عنه عن أبي أيوب الأنصاري أن رسول الله صلى الله عليه وسلم جمع في حجة الوداع المغرب والعشاء بالمزدلفة قال لي حديث الله صلى الله عليه وسلم لحج تجري بشيء وكي مضيبة عشاء فقط نبي تنقلي مزدلفة مولا وكيف تقول فيها أبعد جامعه ó ti gbà tó bá tó lọ sí sáfàbù hajj ní ọmọ àràfà èyí tó já sí pé àyè látara ń sáré aláìpẹ́ lẹ́yìn pariwo ẹ̀fílẹ̀ ń pariwo èyí wọ́n ti pa wọ́n ti wà lọ. sọ àyè láti asùn wọ́n fi ọkọ̀ ní àràfà ní mọ́tò ìgbà náà mọ́tò ìgbà tó ìṣáà. lálẹ́ ẹjọ́ yẹn á fi papọ̀ nínú ìjà ìta. wọ́n là nẹ́bí ṣe bẹ́ẹ̀ súnẹ́sì ni ẹ ká ṣe nígbà tá a bá lọ se nigba ta a حديث أنس بن مالك عن أنس بن مالك رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا ارتحل قبل أن تزيغ الشمس أخر الظهر إلى وقت العصر àwọn tó dájú òjíṣẹ́ ọlọ́run sọlá àlọ́ sọlá tó bá sẹ́rìn àjò ó ti di gbogbo ẹrù ìrìn àjò rẹ̀ kó tó di fóònù ilẹ̀ tààrí akara gbogbo irun àyílà lọ lára bí àsìkò òun àlàntàrí. ثم يجمع بينهما وإذا زاغت sọ́lá gbóhùrọ́ fún màrọ́ kìbà. tó bá tó wá di wípé òun ti yẹ tààrí kó tó di kó múra rẹ̀ àjò tán yọ ka ìlà yọ wá gùn ka ìlú bẹ́ẹ̀. àti nínú àǹfààní tá a tún lè fi ṣe àlùjọ àrùn bẹ́ẹ̀ ẹ̀sọ̀rọ̀ àtàyè òun náà ní àṣàfà tàbá dẹ̀ ń sọ tó bá ṣàfà ìhun tí wọ́n bá ti pè nílé àjò ìrìn àjò yóò wá ti jẹ́ kí ni ọ sáfàrù tọ́ọ̀à sáfàrù tọ́ọ̀à ìrìn àjò pẹ̀lú tọ́lọ̀ gẹ́gẹ́ bá àwọn ọ̀nà tí àti mákúmá jẹ̀ nìyẹn wá ọ̀gbọ́dọ̀ gbé ní àjò sí ìyẹn ti lọ yàtọ̀ ọlọ́run bí ọ̀gá jẹ́ sáfàrù tọ́ọ̀à yóò jẹ́ sáfàrù ibà àhà ìrìn tó ṣe kú lẹ́tọ̀ọ́ láti ṣe irúfẹ́ owó ìrìn bẹ́ẹ̀ tó nípa bẹ́ẹ̀ tó ràn ọba tí yẹ̀dá rí ànábì òsìlẹ̀ ayé láti àsìkò àlàntàrì yọ tó àkàyè láti àlàntàrì pọ̀ nígbà tó bá fẹ́ pa wọn. ṣùgbọ́n tó ràn ọba tí yẹ̀dá rí yọ káyè láti kan yóò sì kún káyè fún yọ máa lọ sí lọ. hadith ìkẹta lábẹ́ باب تاوائي حديث سالم عن سالم عن أبيه قال كان نبي صلى الله عليه وسلم يجمع بين المغرب والعشاء والعشاء إذا جد به السير سالم أجمع الله بن عمر رضي الله عنهما bó ti sọ gbọ́rọ̀ ìwà látọ̀dọ̀ sálímù sáálímù gbọ́rọ̀ ìwà látọ̀dọ̀ bàbá rẹ̀ sáálímù bàbá sálímù abdullahi muhammad rọ̀bì lọ́ba àdúrà àfa àgbàdo sáálímù ọ̀là nínú sọlá àlùsọ̀lá yà jẹ máa rún bẹ́ẹ̀ ní fọ ibi lọ́rẹ́ àìsà a máa fa ẹ̀rù mọ́gárì àti ìṣá ìpapọ̀ ìdá tàbí bàtàbí ìsáyẹ̀sì. kírin àjò bá ti di òtítọ́ pé ìrìn àjò yìí ti yá o. àríwí sọlá ìfúnlá yóò fi mọ gbígbé àti ìṣá ìpapọ̀. báyìí a rí i pé àṣàyè láti àlàntàrí àlèpapọ̀ tàbá fáwọn bẹ́ẹ̀ náà ni wọ́n rí ọ̀kẹ́ ìṣá àlèkí méjèèjì papọ̀ ní hadith abdullahi bin abbas bíi ti rẹ̀. عن ابن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يجمع بين صلاة الظهر والعصر إذا كان على ظهر السيف عبد الله بن عباس رضي الله عنهما wọn lè صلى الله عليه وسلم wasallam àyílá tàlántàrí a máa pápọ̀ وعنيني عجل bá wà nínú àjò ó fi pé a lè máa ti dáhùn rẹ̀. bákan náà wa yajma'u bayna al-maghribi wal 'isha mọ́gbìn àti ṣáà náà máa ń pa pọ̀ idha kana 'ala zahri sayri tọ́bọ̀ wà lórí nǹkan ẹ̀gbọ́n rìn àjò tí ń rìn lọ́wọ́ yóò sọ̀kalẹ̀ ọ̀dẹ̀ ti dáhùn. báyìí títà ti ń kíyà sí wáyé pé àfihàn àwọn mùsàwùrọ̀ ẹ̀jẹ̀ mọ̀ọ́rùn-ún bẹ́ẹ̀ inú nǹkan tí ó lè jẹ́ kí ó ṣẹ̀tọ́ fún wa láti kírun méjì pọ̀ láwọn ọ̀rọ̀ méjì tásìkò ara wọn súnmọ́ra wọn zoro wọ̀lá ọ̀sùn mọ́kúrẹ́ wọ̀lá ìṣà kọ̀ǹdíṣàn rẹ̀ àjò máa ń pa. حديث معاذ بن جبل عن معاذ بن جبل أخبره قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم عام غزوة غزوة تبوك على جاد زلا النبي صلى الله عليه وسلم لا تتجا تبوك تبوك وي òun ló gba àjà kẹ́yìn tá صلى الله عليه. alaihi فكان فكان يجمع الصلاة النبي صلى الله عليه وسلم kírun méjì فصلى ظهر والعصر جميعا. yóò bá ká ilé àtàlà ń والمغرب والعشاء جميعا حتى إذا كان يوما أخر الصلاة ثم خرج فصلى الظهر والعصر جميعا ثم دخل ثم خرج بعد ذلك فصلى المغرب والعشاء جميعا ó ti papọ̀ bá a ti máa ń fi jámọ̀ yẹn ẹ̀rí pé gbogbo àwọn àlàyé jámọ̀ tí mo mú wa kò sí ń bẹ̀ wípé ó sì jámọ̀ àṣùbà ọ̀ ẹ̀ láyé lá ẹlòmíì ni yóò ní wọn àkínkọ̀ wọn nígbà ọlọ́run lónìí ìyàwó ekí wọn tòun bẹ́ẹ̀ ìyàwó tó wọn kì í ní parí ẹ̀sẹ̀ mọ́rọ̀ lọ́wọ́ bá ń tún láti mara àkọ́kọ́ méjì méjì yẹn bẹ́ẹ̀ láti ọ̀rẹ́ láti láti. àìlà àtàlánsáàlù ما kọ́ ìfọ̀tẹ̀ ìṣá. حديث عبد الله بن عباس عن عبد عن عبد الله بن عباس قال جمع رسول الله جمع رسول الله صلى الله عليه وسلم بين الظهر والعصر والمغرب والعشاء بالمدينة في غير خير في غير خوف ولا مطر عبد الله بن عباس رضي الله عنهما wọ́n lè ju sí ọlọ́run tó láàlẹ̀ pẹ̀lá ọ̀pọ̀ àwọn àyè látara ń sáré pọ̀ ọ̀pọ̀ amọ́gírígà ti sáré pọ̀ kò dẹ̀ sí ìpayà kò sì sójò kò sì ṣe bẹ́ẹ̀. في حديث وقيع قال قلت لابن عباس لما فعل ذلك قل ما تفضل ابن عباس قل جاء النبي سبه onídìí agbọ́ọ̀tì ní àjò táǹkà bọ̀ láti gbà yẹn tójú bá tó rọ àtúbọ̀ tẹ́lẹ̀ yẹn nípa bá tó àtúbọ̀ tẹ́lẹ̀ yẹn láyé tó fi kí láì nídìí. paul kéèlà yóò kúrì ìjà ummatahu. wọ́n là nínú sọlá àtàlà ń ti bẹ́ẹ̀ kó fi lè má di ẹ̀sẹ̀ fún jọ rẹ̀ wọ́n bá ti jámọ́ láàrin ọ̀rọ̀ méjì pẹ̀lú kọ́ndíṣàn ní ìtọ́yàtọ̀ láwọn ìlú táǹkàì. وفي حديث أبي معاوية قيل لابن عباس رضي الله عنه ما, ما أراد إلى ذلك wọ́n ní lànàbí ọ̀dọ̀rọ̀ kankan ju nǹkan báyìí lọ. Paul àrọ́dà an la yukhrija ummatahu. Ọ̀fẹ́ kìjọ òun lẹ́sẹ̀ wọ́n bá ti já mọ̀ báyìí náà sọ̀rọ̀ àbáyé. Wọ́n bá ti níbi kan. Ó dàpọ̀ má jẹ́ ibi tá a sọ ní ọ̀rọ̀ bá ń sọ̀rọ̀. Ẹ̀rí tó gbọ́ sí mẹ́nu bà láti gbà yín ọ̀rọ̀ ọ̀rìn àjò. Wọ́n bá níbi mi nínú òdì ìrìn tí ń ti agbára bí mọlémọlé kálékálé agbẹ́sálángá agbẹ́kẹ̀ǹgá wọ́n lè fi jámù inú òbí tá a bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́wọ́ òun náà láti bẹ́sì kìí sáfúlà ọ̀ ìbádà náà là ń ṣe àwàdà ló ń ṣe yẹn ọ̀ áfúlà yìí sì bá dà ọ̀ òbí kọ́ ọmọ ọ̀kà kí ni ó ti fi gọ́ọ̀mù sẹ́ni yẹn jọ. Gbáǹkẹ́ pẹ́sì lọ́wọ́. Àwa ti kí ni ó àwa di ilé ìmú wa. Oṣù pẹ́ sí nǹkan burú bẹ́ẹ̀. Lásìkò òun yẹn láti má jáde yányá. Tí ẹ bá ní kọ̀ǹdíṣàn kan àbí mi ìtọ́yàtọ̀ sáwọn èyí tá a kà yìí nínú ìdádá àti òṣìṣẹ́ ọmọ rẹ̀. Torí kí ni o? Nítorí pàdé ọ̀sẹ̀ bá a bẹ̀rẹ̀ sọ̀dá. wọ́n ti jámọ́ ní Mẹ́dínà ayé látàlá ń sáré wọ́n ti dà sí sáà kò sí fàyà kò tẹ̀ sójú kò ń ṣe. bá wá níbi kankan ajá ti sẹ́yìn ló ti jámọ́ yẹn kò sì sẹ́sẹ̀ fún yẹn. حديث حمنا بنت جحش عن حمنة بنت جحش قالت كنت كنت أستحاب حيضة كثيرة شديدة. حمنا بنت جحش rọ́bì ọlọ́ọ̀bà ń ká ó ní àwọ̀ ọ̀dà máa ń dà mí láàmú áìdọ̀ tó lágbára òun ẹ̀jẹ̀ ọmọ asọ́lá ní kúrúkúrú gbogbo gbà. Aya. Fa'ataitu Nabiya sallallahu alaihi wa sallam astaftihi wa ukhbiruhu. Mo wá lọ bá Nabi sallallahu alaihi wa sallam mo lọ béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ pé kò ní máa ti di o. fa in kọ̀wé. mo lérò gàdí ń tẹ́lẹ̀. fa in kọ̀wé ti àlà an tó àkírí gbóhùrọ̀ wọ́tò àjèlè làásọ̀rọ̀ súnmà tẹ̀sílìnà ìnà tẹ̀síhùnà. tẹ̀síhùrìnà. tẹ̀síhùrìnà. tó inú ọ̀rọ̀ àlàyé sàn tó o bá lágbára kọ lọ àyílà lára kó o wá yára sálàǹsárì lẹ́yìn náà kó o wẹ̀ tí iná tẹ́kùn rí nígbà tó o bá ti mọ̀ yẹn. وتصلين الظهر والعصر جميعا. فواتي عيلة الأنصار يقفوا. ثم تؤخرين المغرب وتعجلين العشاء ọdún wa lọ mọ́gárì lára lápẹẹrẹ ní ti mọ́gárì alago méje ní ń jẹ ọmọ àti ìkó gidi e وتعجلين العشاء káwá ní ìṣá yìí tó níbi eight thirty lápẹẹrẹ ọwọ́ àkè ní eight. ثم تتسلين وتجمعين بين الصلاتين. ọwọ́ àlọ́ rẹ̀ kó wá sí mọ́gírì àti ṣáà ìfàkàn. فافعلي باين يوتيشيو فتغسلين مع الصبح وتصلين قطوة فلوها صلاة اوكي وكذلك فافعلي باين يكون ما شو اكرمكم الله اوكي يمكن من مصوغات الجمع الاستحاضة inú nǹkan tó lè fà á káàkiri jámọ̀ bẹ́ẹ̀ òun ni kí ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ó máa da obìnrin láàmú. ó lè fàǹfààní lẹ̀ fún láti ká ilá àtàlánsáre pọ̀. ó lè fàǹfààní lẹ̀ fún láti túmọ̀ bí láti sáré pọ̀. pẹ̀lú wípé obìnrin yẹn máa wẹ̀ kó kí mọ́gbẹ́gbẹ́ àti sáà ayé látàlánsáre ìsìkì bá a bá ó sì fẹ́ kábùbà yòówù ẹ̀ kí ìṣèṣìbàbà afẹ́fẹ́ ni o. Fẹ́rí pọ́lọ̀ tá a ti mú bí tó ti mí lò báyìí nínú àjò tó lè jẹ́ kí ẹ̀ sì jámù bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ àkáyọ̀. Àlìsè àwọ̀dọ́ ó lè jẹ́ kí ẹ̀ sì jámù bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ àkáyọ̀. Àti pàtẹ́bì ṣe láì sí okùnfà ojú àti fáyà. Ìdájọ́ pé tí ẹ bá jó ní sí agbára jẹ. Fẹ́ẹ́ àti síwọ́n bí sẹ́yìn máa lágbára. الاستجامة غير نظر عبدائي بكنا نينو إلينا فيجا أو إذا كنا نبكلا هرا استجامة حديث عبد الرحمن بن يزيد عن عبد الرحمن بن يزيد يقول حج عبد الله رضي الله عنه فأتينا المزدلفة حين حين الآذان بالعتمة أو قريبا من ذلك عبد الرحمن بن يزيد قال يا عبد الله بن مسعود رضي الله عنه وفي حج حوادث مختلفة عن بعد موت في عشاء أبو الصمام عشاء فأمر رجلا fa adana wa akọ́m. ọba kọ̀ọ̀nì kí aláṣẹ tó tó ń pè ọ̀rọ̀ tó sì fọ́ ọmọ. fún masọ́lá maghrib. lẹ́yìn náà tó magari. وصلى بعدها ركعتين ثم دعا بعشائه فتعشى ثم أمر أرى فأذن وأقام قال قال عمر قال عمر la a'lamu shakka illa min zuhair. ẹni tó ń pè ní amúrù ni òun ọmọ iyèméjì ọ̀dọ̀ zuhair lòun rí sí iyèméjì wa mẹ́. ثم صلى العشاء ركعتين فلما طلع الفجر قال إن النبي صلى الله عليه وسلم كان لا يصلي هذه الساعة إلا هذه الصلاة أو النبي صلى الله عليه وسلم kìí kírun lákòókò yìí ju ohun yìí náà lọ. fi hadha al-makan ní hadha al-yawm. lónìí. qala abdullah huma salatani tuhawwalani an waqtihima. wọ́n ti rírun méjèèjì àní kí wọ́n sásìkò wọn. salatul maghribi ba'da ma ya'ti an-nasu al-muzdalifata. ìmúmọ́gárì nígbà táwọn yẹn bá tó dé Muzdalifa àwọn òkùnkì ọmọ ìyàgbẹ́mọ́gírí bí ó ti lọ sí pẹ́ wàlfàjìrù hìnà yẹ́bùzógó alfàjìr. àti pé wọn àtúbá nìyí wọn ò ní sì dékọ́yọ̀ ọ̀la tẹ́yẹ́yẹ́ ni wọ́n fi kú. ọ̀l rọ̀áìtù nàbí ya sọlọ́lọ́hu aleyhi wa sallam yẹ́fàlùhù. wọ́n ní mo rí ànábì sọ̀lá àlùsọ̀lá tó ti rẹ̀ eléyìí ti jọmọ ká mẹ́nu bà tẹ́lẹ̀. nínú àwọn àmọ́ kínú tá a ti máa ń ṣe ìjábọ̀ ọ̀rẹ́ ìjọsọ̀lá àgbáyé òun ní kíni ọ̀ ni ó fi mọ́ gbígbé àti ṣáàyè papọ̀ ní ààyè náà. Hadith Usama mi kúrè. عن أسامة بن يزيد بن زيد أنه سمعه يقول دفع رسول الله صلى الله عليه وسلم من عرفة حتى إذا كان بالشعب Usama bin Zayd ọlọ́run bá ọtí ń sọlá ìpé àní òtíṣẹ́ ọlọ́run sọlá àbẹ̀sọlá ó kò lára pa tó fi débi àṣíwáyìí òkè níyà ṣùgbọ́n náà ń bẹ níbi ẹ̀bá òkè nù. nẹ́sàlá fàbẹ́ẹ̀lẹ̀. àníbi sọ̀kalẹ̀ ọ̀tọ̀. fún màtà wà bọ̀ á wọ́lá wọ́lá mi yóò sì dé alùwòdó. wọ́lá mi yóò sì dé alùwòdó. ẹ̀hẹ̀ alùwàlá yẹn kò jẹ́ kó ó pọ̀ ń bẹ̀ rẹ́rẹ́rẹ́. fakultu lahu asọ́lá. mo wá nílò jíjẹ ọlọ́run ṣé ìrún ti yá ni. ọ̀l asọ́lá tu amáàmẹ́. ọ ní à ìrún bẹ́ rẹ̀ iwájú lọ́tọ̀ kírun. Farọ́kìbà. Ọlọ́ba gùn kan gùn yẹn. Falamma já al-Muzdalifa. Ìyàtọ̀ Ànábì sallallahu alaihi wasallam Muzdalifa. Nazala fatawadda. Ọ̀sọ̀ kalẹ̀ ọ̀sàlù àlà. Fa asbagha al-wudu. Àlù àlá yẹn ojú òkú pérépéré dáadáa. Thumma uqimatis salah. Wọ́n sì kọ́ mọ̀. فصلى المغرب ثم أناخ كل إنسان كل إنسان بعيره في منزله في منزله قال هو صنع غور قال نيبو صقال سيره ثم ثم أقيمت العشاء فصلاها ولم ولم يصلي بينهما شيئا òun ni wípé ìdájà máa ta bẹ́ẹ̀nà sọ̀làfẹ́ ìní láàtò sábẹ́ bẹ́ẹ̀nà gbọmọ. kò sí nẹ́fílà láàrin méjì tó bá ti jáwọ́ kódà kò sí sùbánilá àti alihamudulilayi àti aláha gbalẹ̀ yìí ẹ̀kọ́ tuntun bẹ fún alijamu bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ àká ìlú kó sálámù kankan àlà báyìí wá dìde fún òkèèjì òròbó ti yé bẹ́ẹ̀ kò sí nẹ́fílà láàrin méjèèjì kò bẹ̀ sí tẹ̀síkìrù láàrin méjèèjì torí bẹ̀ ká kíyèsí kókó ohun tá a mẹ́nu bà ní kúmá ká má gbàgbé alijamu bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ àká ìlú ẹ̀dúró nǹkan tó lẹ́tọ̀ọ́ ni láti pa àwọn kọ̀ọ̀ yàtọ̀ sáwọn tó máa ń sọ pé òun àti pọ̀ ní ìjọlọ́run lójú mo tó lẹ́kọ̀ọ́ yóò sì máa wáyé láàrin ìrun mẹ́rin ayé látàlántàrí mọ́tòlá kékeré àti sáà ìsásùn bá ń bẹ̀rẹ̀ adémọ́lẹ̀ rẹ̀ kí ni ó fà láti ti dáhùn àkọ́kọ́ ní ẹ̀kọ́ tó ti dùn ní àṣàfà mọ́tò sọ fún wa pé àṣàfà yẹn ọgbọ́dọ̀ jẹ́ sàfà ń tọ́ àá ìrìnàjò tá a ti ń lọ tẹ̀lé tọ́lọ́n ọ̀ sáfàrù ibà sáfàrù tọ́ àwájìbù ti wà mẹ́ ìrìnàjò tó lẹ́tọ̀ kíkẹ́ ẹ̀fẹ́ lọ kí ara lé rẹ̀ kí ìrìnàjò tó lẹ́tọ̀ àbọ̀ ń lọ bí pàtí ọ̀rẹ́ rẹ̀ ìrìnàjò tó lẹ́tọ̀ wọ́n fẹ́ sí ìyàwó àwọn fẹ́ kó mọ̀ ìrìnàjò tó lẹ́tọ̀ àwọn ni sáfàrù ibà ìyẹn lè torí ẹ̀ jáwọ́ bẹ́ẹ̀ àti àrọ̀fà àrọ̀fà èyí ó sì jámọ̀ pọ̀sì a kírun yẹn ní kúkúrú a tó wá jàmọ́ rẹ̀ ní àrọ̀fà yìí látara ń sáré lálẹ́ rẹ̀ ní mọ̀sálífà inú gẹ́gẹ́ àti ti jámọ̀ yẹn kọ́ bá wà ní mọ̀sálífà ó sì jámọ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọ̀rẹ́ àìsà ìrìn ayọ̀kẹ́lẹ́ pé ìkọ́mọ̀ mélòó ìkọ́mọ̀ méjì mo wá sọ fún wa pé wọ́n tún láàrin oṣù làṣàlá ti jámù láì já sí kójú rọ ìjẹ̀ sí payà ọbẹ̀ pé káfí lè mọ̀ pé kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ tí ìyẹn bá tiẹ̀ ló kún fàtó mo wá sọ pé mo kò fàtá lè ní ti kí ẹ̀ máa ti ti agbára à ń kọ́lé à ń kẹ́lé à ń lagi à ń gbẹ́gbẹ́ à ń gbẹ́ ẹ̀ǹga àbá ń gbẹ́ sálángá ṣé fáwọn sẹ́yìn sí ìmọ̀ṣàkọ́ ò sí wọ́n níbẹ̀ ìyẹn lè sì dáhùn nínú ẹgbẹ́ tó lè ṣe jámù òun ni àlèmọ́sà àbọ̀ obìnrin yìí táwọ̀ ọ̀dà ń dà láàrú òun náà máa ṣe jámù pẹ̀lú bí yóò mọ̀ra ṣáájú ìsẹ̀kùbára yóò wẹ̀ ṣáájú yóò ṣe jámù báyìí náà zuhuri wọn àfúrí wọn bẹ́ẹ̀ náà lè máa fọrí bí wọn rẹ̀ àǹfààní kan tó wà fún obìnrin o tó lè fi ṣe jámù obìnrin ti ń fọmọ lọ́yàn lọ́wọ́ ó lè ṣe jámù dáadáa torí mo ṣàkọ ńbẹ níbi ọyàn tí wọn máa ń kọ ọmọ ọmọ yàgbẹ́ yóò tọ̀ sí ilá yóò ti gbogbo ẹ̀ wọ́n máa ní gbogbo ògbà ló máa máa ṣe mọ́ra yẹn ìnira yẹn máa ní agbára gan nínú àǹfààní tó tún lè ṣe jámù rẹ̀ àtúntò ìpàdé ẹni tó tún lè ṣe jámù aláàárẹ̀ mẹ́mẹ́ aláàárẹ̀ lè ṣe jámù ẹ̀fẹ́ kọ́ ohun sọ pé wọ́n máa kí n mọ bá àsìkò ẹ̀kọ́ ló mọ ṣàkóso ìkóònù fi yí wọn ṣàkóso ìnira máa wà mẹ òun náà wà nù àwọn ẹni tó lè ṣe fi lọ tó lè ṣe àlùjá bọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ àkáyè. nínú àwọn ìrun tá a ní òun ní sọlá tó ìtawọ̀ fi ìrun páyà kí ni wọ́n pè ní páyà ìpáyà yẹn a lè wà lójú ogun nínú páyà yẹn a wà lójú ogun àbí irú àwọn boko haram àbáwọn bá dùn. ha wọ́n ka ìyáde lójijì àbí ọrịa david bìkan ẹ̀yà wá gbòòrò tó wọ́n bọ̀ a lè láti àbí kí ni òun wọ̀ lọ abẹ́kùn àbí gbòòrò àbíjù lásán káwùkù lẹ́nu ìjíjà atẹ́gùn líle kan àbí náà kan ń jó ìpayà yẹn má iná ń jó èèyàn sì mọ́tò tí ó mú ibi tí ń jó lọ́wọ́ láyé alẹ́ sọ̀tọ̀ láti kọ́ حديث صالح بن خوات عن صالح بن خوات عمن شهد رسول الله صلى الله عليه وسلم يوم ذات الرقاع صلى صلاة الخوف أنا يمر وأنا قال تبين الرجال صلى الله عليه وسلم ní ọjọ́ ogun kẹta ń fẹ̀yìn dátọ̀ lẹ́ka kí lẹ́tọ́ fi ń fẹ̀yìn dátọ̀ lẹ́ka òun ni pé àwọn ọ̀sáde wọn ò ní bàtà lẹ́sẹ̀ ní ojú ogun òkúta wa pọ̀ nílẹ̀ yẹn ọwọ́ abẹ́ wọn lẹ́sẹ̀ yẹnkẹyẹnkan wọ́n wá mú àkísà pélébé pélébé wọ́n wá so mọ́ ẹsẹ̀ wọn bọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá so àkísà pélébé pélébé yẹn mẹ́sẹ̀ wọn wọ́n bá fi fógun yẹn lórúkọ wọ́n ń pè ní gasuwatu zaati ogun oní ìwé pélébé pélébé alákìísà pélébé pélébé tí fíìsì yẹn ni wọ́n so mẹ́sẹ̀ ẹ̀yìn pa ẹni tó gán ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam níbi ogun tó pè ní zaati rika nípa níbi sallallahu alaihi wasallam kínkín ní salatu al khawf ìrùn páyà anna ta'ifata saffat ma'ahu wa ta'ifatun wijahal adum. Òun ní pé àwọn ìkan àwọn ìkọ̀kan náà àwọn jàmá yẹn. Wọ́n tó sáfù pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam. Àwọn ọjọ́ kejì àwọn fèsì ọ̀tá ń tiwọn. Fasalla billati ma'ahu rak'atan. Ànábì sallallahu alayhi wa sallam ó wá kírun rákà kan pẹ̀lú àwọn tí wọ́n tó lẹ́yìn rẹ̀ gangan yẹn. Thumma thabata qa'iman. Ànábì sallallahu alayhi wa sallam wá wà àtàmù lè àǹfóṣìhìm. ẹ̀rọ wọn wá sí kí ni gbogbo àwọn yòókù yẹn wá sí kí ni wọn kì í àwọn lápẹẹrẹ nísìn anábì sọlá sọlá àwọn eléyìí ni wọn tó sá fún pẹ̀lú wọn àwọn eléyìí dẹ̀ fi ń ṣe ọ̀tá gbàtọ́ wá di pa anábì sọlá sọlá ń kírun rákà kan pẹ̀lú àwọn eléyìí tán àjíṣẹ́ ọlọ́run wá wà lórí ìdúró wá àtàmú lè àǹfóṣìhìm rákà méjì wọ́n fẹ́ kí àwọn tó tò sẹ́yìn rẹ̀ gangan yẹn wọ́n kírun rákà ẹyọkan tó kù fúnra ara wọn. ثم انصرفوا ثم انصرفوا لين وتكا فصفوا وجاه العدو àwọn lè wá lọ bọ́ sáyà àwọn yòókù wọn wọ́n fi sí àwọn ta وجاءت الطائفة الأخرى فصلى بهم الركعة التي بقيت من صلاته àwọn ikọ̀ kejì yẹn náà dé Ìjíṣẹ́ ọlọ́run sọ̀lá àtàláwá kíra káàkan tó sẹ́kùn ní òun ẹ̀kú wọn. Fún Màsábẹ́tẹ̀ Jẹ́lìsẹ̀n. Ẹ wo bó ṣe ṣe fáwọn tọ̀hún, ọ wà ní ìjò táwọn fi san ẹyọkan wọn yóò. Wọ́n tún wá wà ní ìjòkó táwọn eléyìí náà fi ṣe kí ọ. Ìyẹn kó wà ní ìjòkó, ó dúró ní ìjòkó. Ọ̀yà. Wà á tẹ́ mú lè àǹfóṣe. Àwọn eléyìí náà dárùn ẹyọkan kan yóò Fún Màsálámà bìhìm. Ọwọ́ sálámà pẹ̀lú nínú ìlànà ẹ̀ka níbi sọ̀lá àlùsọ́lá tí wọ́n máa fi ń pín sọ̀lá tó kọ́ òkùnrin nínú ẹ̀ka nínú ìlànà tí wọ́n máa fi ń pín sọ̀lá tó kọ́ òkùnrin. àwọn kan ní ojú alákàntì sọ́ni èèyàn gbọ́dọ̀ sọ èèyàn gbọ́dọ̀ rẹpẹ́tì kọ́wọ́ àwọn eléyìí máa bá àyàn lójijì láì rí. ọ̀bá náà sáálímù. عبد الله غزوت مع رسول الله صلى الله عليه وسلم قبل النجد ó ní mo jagun pẹ̀lú òṣìṣẹ́ ọlọ́run níbi tá a dojú kọ ń dọ̀yàn méjì. wọ́n á gbáyé nàlẹ́ àdúwà abọ́ sáàrin ọ̀tá báyìí àbí ká sọ pé afẹ́sì ọ̀tá nàìjíríà afẹ́sì ìzá ọ̀gẹ̀gẹ̀ wọn báyìí láwà. abátọ̀ sáàfù fún ọ. ọmọ rasulullah sallallahu alaihi wasallam ìsọ́nìlànà. òjíṣẹ́ ọlọ́run á ń kírun fún wa. Àwọn ikọ̀ kan nìyí, wọ́n dìde, wọ́n kírùn ẹ̀lá nẹ́bí sọ́lá alẹ́ sọ́lá. Àwọn ikọ̀ kejì, àwọn fèsì ọ̀tá sí wọn. Àwọn tó wà pẹ̀lú ẹ̀ lápapọ̀ ànẹ́bí rúkú pẹ̀lú wọn. Wọ́n forí kan lẹ́lẹ́ méjì. Àwọn lẹ́wàá bọ́ sáàyè àwọn ẹni táwọn ò sí ìkírùn yẹn. Àwọn eléyìí náà wá jẹ́, ó ẹ̀kọ́ àwọn eléyìí ń kéǹjì sáfù sí wọn. Ọ̀táwà àwọn ajú, àwọn eléyìí ni wọ́n kírun pẹ̀lú ìpìṣẹ́ ọlọ́run ìgbà àwọn yẹn wọ́n bọ́ sẹ́yìn ìyẹn ní pé ọ̀rọ̀ kan Rasulullahi sallallahu alaihi wasallam ó kíra káàkan pẹ̀lú wọn ó borí kalẹ̀ méjì ó wá sálámà kíní kò fi má dàrú nígbà ọ̀ wọ́n ní a wà ní àwọn tó fèsì ọ̀tá àwọn fèsì ẹ̀ lọ òjíṣẹ́ ọlọ́run rò kú pẹ̀lú àwọn tó wá pẹ̀lú ọ̀fun níka rẹ̀ mi túmọ̀ ń sọ̀rọ̀ àwọn eléyìí náà bọ́ sáàyè mọ̀kánìsọ ìfàtìlẹ́tì lámùtòsọ ìlú ń bẹ mú ti lọ wọ́n bọ́ sáàyè àwọn tó wọ́n sì kírun ọ̀jáwó àwọn iná ìbádé kọ́rọ̀ ká Rasulullahi sallallahu alaihi wasallam bihim rọ́kà ó ọyọ́dọ̀ sí àkọ́kọ́ ọ̀kọ́ ọmọ kúlò wa èdè mínú kálukú fẹ́ ẹ̀dẹ́ ọ̀kan rẹ̀ kí ó ti dòwó kẹlẹ̀ méjì fún rẹ̀ ànábì ọ̀fẹ́ ní kẹkẹ sálámù pàtó ṣùgbọ́n kí láká kọ̀ọ̀tún fẹ́ni kọ̀ọ̀tún ní àti sáfù tó wà lẹ́yìn rẹ̀ gángan àtàwọn tí wọ́n yìí stéèjì ó kí láká kọ̀ọ̀tún ìyẹn tó bá yẹ pé wájú báyìí lọ́ta wà ní gbogbo wọn ní lọ wọn ní kírun papọ̀ wọn máa forí kanlẹ̀ papọ̀ tàbí mọ̀múlẹ̀ kanlẹ̀ wọn bá ti fún wọn forí kanlẹ̀ wọn lè ṣe kí náà wọn lè ra wọn mú. حديث جابر بن عن جابر قال أقبلنا مع رسول الله صلى الله عليه وسلم حتى إذا كنا بذات الرقاع ألا وعني عدد لو تسألون تعفيد بطنك بذات الرقاع قال كنا إذا أتينا على شجرة ضليلة تركناها لرسول الله صلى الله عليه وسلم إلي جاي أتي أقولي أتي الله إذا ما ما منكو في الشارع صلى الله عليه وسلم wọ́n nígbà táwọn tí sátò rí kọ́ yẹn iṣẹ́ àwọn táwọn sì máa tá a bá ti débi igi kan tó lòdì dáadáa tàràkì náà ha ìrọ̀sùn olè láàyè ẹ̀rọ lọ́wọ́ láti bu èyí fún ti ọlọ́run ààyè tó jẹ́ gi igi olóòjì nì láàfilẹ̀ ó ti ṣe ọlọ́run pé kó máa wà mẹ́. ọ̀l fàjá àrọ́jùlọ̀ mínà mùsùlùmí náà. وسيف رسول الله صلى الله عليه وسلم معلق بشجرة arákùnrin kan náà ẹlẹ́bọ̀ ṣe dé nìyẹn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ìdà òjújẹ́ ọlọ́run wọn ti gbé e kọ́ níbi igi kan bẹ́ẹ̀ فأخذ سيف النبي صلى الله عليه وسلم فاخترطه ọkùnrin kẹfẹ̀rí náà ọba mú ìdà òjújẹ́ ọlọ́run صلى الله عليه وسلم ọgbà mú báyìí فقال فقال فقال لرسول الله صلى الله عليه وسلم أتخافون أتخ... أتخافني قال لا قال فمن يمنعك مني قال الله يمنعني منك òun ni ó kọ̀ tó fi ní rí mi pa. qal fatahadadahu ashabu rasulillahi sallallahu alayhi wa sallam fa abmada seifa wa allaqahu. wọ́n ní báwọn sàábé ṣe sẹ̀rù bá nìyẹn wọ́n halẹ̀ mọ́ sọ́ọ́mọ́ gọ́gọ́ bá ọba múdà òjijì ọlọ́run kì bọ́nú àkọ́padà wàhálà kọ̀ọ̀hún ọwọ́ sọ̀rọ̀ padà. qal فنودي بالصلاة فصلى بطائفة ركعتين àwọn wulẹ̀ parí ọ̀rọ̀ yẹn ni ẹgbẹ́ wa mi sọ pé dàyẹn jábọ́ bó ti sọ lọ́wọ́ sọ láàṣà láti mú dàyẹn padà yẹn ọwọ́ àti gbọ́dọ̀ tàbí ọkọ̀ fífi náà kì í má fi pa ẹ́ ọ̀dà ìyá mú dàyẹn dáadáa o jẹ́ ẹni tí ó mú dàyẹn dáadáa o ti sọ lọ́wọ́ sọ padà yọ dáadáa ṣùgbọ́n láàpẹ́ òun láfẹ́ lónà hadith yìí ni òjò wọn mú parí rẹ̀ wá wọ́n ní bí wọ́n ṣe pẹ̀rù ní ẹlẹ́yìn ìgbà yẹn ọ̀sọ́lá fàfọ́lá bìtọ̀ ìfẹ̀tìn rọ̀kà àti. àlejò sọ̀lá àtàláwá sí òun pẹ̀lú àwọn ọ̀fẹ́ òkèràkà méjì pẹ̀lú wọn. túmọ̀tà fáwọn ọkọ̀ táwọn fẹ́ẹ̀ dé yẹn. فكانت لرسول الله صلى الله عليه وسلم أربع ركعات وللقوم ركعتان ọwọ́ apàdà já sí wípé gbogbo ọlà lẹ́bí sí mọ́mù fún lọ́jẹ́ ní ó kí rákà méjì pẹ̀lú àwọn ọkọ̀ àkọ́kọ́ tó wà pẹ̀lú ẹ̀ ọmọ sẹ́yìn ó kí rákà méjì pẹ̀lú àwọn ọkọ̀ tó wà lẹ́yìn tó padà mọ́ wájú ìrún àmẹ́bí sọ̀lá sọ́lá wájú nílò rákà mẹ́rin wọ́n lè lè kọ́ omi rọ́ọ̀kì àtàyè àbí rọ́ọ̀kì àtàyè àwọn ọjọ́ ní ń bá àwọn sì kíní kíní o láka mi nínú ọ̀nà ìfẹ́ tí wọ́n máa ń gbà fi sọ látò kọ́ ọ̀kọ̀ kan náà nìyẹn ẹ má jẹ́ àgbàgbé láti fáwọn ìta mẹ́nu bàtẹ́lẹ̀ oníláka kọ̀ọ̀kan òkèláka kan púpọ̀ kéní òkèláka kan púpọ̀ kéjì ó pè pẹ̀lú àwọn àkọ́kọ́ àárẹ̀ lọ ìmọ́tà àwọn ẹlẹ́ẹ̀kejì kálukú pé tiẹ̀ ìkẹta ilé wa sọ pé ó kí tútù ra kàfẹ́ ìtàwọn ẹni ẹ sì jẹ́ kí ni ọ tó ra ká. Hadith Abdullahi ibn Abbas ní ìkó rẹ̀. وصف الناس خلفه صفين صفا خلفه وصف موازي العدو وصلى بالذين خلفه رقعه. Abdullahi ibn Abbas radiyallahu anhuma wọ́n lè jíjọ lọ́wọ́ sọ̀rọ̀ àlùsọ̀lá ní tọ́ǹpì ní láti kọ́ọ̀m di ọ̀rọ̀ di òkèrùn bẹ́ẹ̀ nínú àwọn àyè tí wọ́n ti pàdé àwọn ọ̀tá ọlọ́run náà òun náà ń pè ní gásọ́ tó dá sí ọ̀rọ̀. àyẹ̀wò aṣọ sáfù méjì sẹ́yìn àlẹ́bí sọ̀rọ̀ àlùsọ̀lá tọ́pá ńná kálífà hó sáfù kan wà lẹ́yìn rẹ̀ fẹ́ẹ́ náà wọ́n sọ̀ fà sáfù kan wá wà mùwáàzí ẹ̀lẹ́ àdó tó jáde pé wájú ọ̀tá ni sáàkú nìbọn ti ń tiẹ̀. Àdébísọ̀lá àtàláwá kí ń rọra káàkiri fáwọn tó wà lẹ́yìn rẹ̀. Ẹ ó bẹ̀rẹ̀ fáwọn yẹn, ọ̀tọ̀ láyé tí wọ́n wà ọ́. Ọ̀tọ̀ láyé tí wọ́n wà ọ́. Àwọn tó kí wá káàkiri fún yẹn, àwọn fátó lọ sáàyè àwọn tó wọ́n sì kírun. Ọ̀yà. وجاء أولئك فصلى بهم ركعة àwọn eléyìí lè dé gbà wọ́n dé àdéṣọ́lá àtàlá tó kẹ́rà káàkà fún wọn wọ́n á san gbèsè ọmọ kẹta àti sọ̀lá tó kọ́ òkútù lè jẹ́ alákẹ́yọ̀ wọ́n bá dojú ẹ̀ àgàgà irú ìṣesí tó ti pé kèé ṣe fa fèsì ọ̀tá lélẹ́yìn kèé ṣe kó ọ̀tá ń bẹ wájú ká sọ pé nínú àwọn afọ méjì ẹjí káwọn kan ó rùkú káwọn kan máa rùkú ọ̀tọ̀ níbi tọ́ta wá wọ́n lè fẹ̀yìn gbèrú wa ó kí wákà kan fáwọn ilé àwọn lọ àwọn míì sẹ̀ wá dé láwọn tí wọ́n kọjú dọ̀tá yẹn tán ò fẹ́ yí àbí ó kí wákà kan fáwọn wọn ajára ka ìwé ọkọ̀ so èyí wọ́n padà ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ láti kà sáájú irun ẹni wà lé lákàmẹ́rin arìnrìnàjò ń bá látà méjì káwọ́pù ńkọ́ látà kan kéwù ká kéèyàn bẹ̀rẹ̀ àtúntò kéwù dé padà ní. ìgbé àtúntò látọ̀ káwọ́pù lè jẹ́ kí ni o lè jẹ́ látà àti ìfẹ́ ní alágbára látà ẹ̀yọkọ̀ ọ̀sán ló fi fún ọ ẹni ẹ̀kí wọn dẹ́sẹ̀ gbèsè ewu gámọ́ orí fífa yẹn lágbára ju kí wọ́n sọ fáwọn ọ̀sẹ̀ wò wọ́n bá láwọn ọ̀sẹ̀ wò á lè ra wọn mú o. حديث عائشة عن سوري عن عائشة رضي الله عنها قالت صلى رسول الله صلى الله عليه وسلم صلاة الخوف بذات الرقاع قالت فصدع رسول الله صلى الله عليه وسلم الناس صدعين ọ̀rọ̀ zátò rẹ̀fà ìrìnà ni wọ́n láti sọ́lá àtàlá kí wọ́n pàyà فصفت طائفة وراءه àwọn kan tó وقامت طائفة وجاه العدو àwọn kejì àwọn kọjú dọ̀tà قالت فكبر رسول الله صلى الله عليه وسلم يا ولد سلام كبر وكبرت الطائفة الذين صفوا خلفه خلفه خلفه الله أكبر ثم ركع وركعوا أنا بركوع وأنا ركوع ثم سجد فسجدوا أفرك العنا أفرك الله ثم رفع رأسه فرفعوا أدري عنا أدري الله ثم مكث رسول الله صلى الله عليه وسلم جالسا أجد الله وهو عنده كتاب قيمة وسجدوا لأنفسهم السجدة الثانية إليه إسمي أدري لكم يفهمي بعلو لدعو Òjíṣẹ́ Ọlọ́run wá ń wà ní jòkó, kèé wọ́n sájà dúlé à ń kó sí ìhímú sájí dáta àṣàníyà kí lè túnmọ̀ sájí dáta àṣàníyà rẹ̀ ẹ̀dáhùn wọ́n kíra káàkiri mo ti pé sájí dà yẹn ipò lọ́wọ́ ipò ọlọ́kà wọ́n á forí kanlẹ̀ fúnra ara wọn tọ́lá bí ẹjọ́ ẹ̀tẹ́lẹ̀ pé tó mọ̀ sájà dà wọ́n dú kílẹ̀ tó retí lákàkẹ́ ti pé tó mọ rọ́fà rọ́ọ̀tàbù ọ̀rọ̀fà ọ̀hún ẹ̀dìrí anábì borí àwọn náà borí tó mọ mọ́kàtà Rasulullah sallallahu alaihi wasallam jálísà ìjọ lọ́wọ́ wà níjòkó ọ̀sájà lórí àǹkóso yìí ń الساجدة الثانية يعني الركعة الثانية ثم قاموا لأن الركعة tùkọ́ọ̀lù ọ̀sájìdá kàdáàlìkà tùkọ́ọ̀lù ọ̀yọ̀rọ̀dù bí ha abúrọ̀kà. Wọ́n máa ń lọ pé kò sí òun ìlà sàjìdá fẹ́yìn báyá sọ̀rọ̀. Títù wọ́n rẹ̀ ní pé kò sí sùjúdù sáré ńlá òun ẹ̀dọ̀rọ̀ kàáta ìfàjẹ̀. Ọ̀rọ̀ tó dé bẹ́ẹ̀ ìforí kan lẹ́ẹ̀lẹ́ẹ̀kejì yẹn ń pẹ́ lákàá ẹlẹ́ẹ̀kejì wọ́n ti fúnra wọn òjijì ọlọ́run dẹ̀ ti wà ní kíni o ó wà nípò. súnmọ́ kọ́ọ̀mù. ọ̀yà. súnmọ́ kọ́ọ̀mù fọ̀nẹ́kàṣù alẹ́ àkọ́bìhìm yẹmùsù nàlùkọ́rọ̀. wọ́n ní lẹ́yìn ìgbà yẹn wọ́n wá dìde. nẹ́kàṣù alẹ́ àkọ́bìhìm yẹmùsù nàlùkọ́rọ̀. wọ́n bá ń bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ wọn tẹ̀lẹ̀ báyìí tí wọ́n ń fẹ́ yìí ń rìn lọ. hatta qamu min wara'ihim. tí wọ́n fi padà dúró sẹ́yìn àwọn fìínì àwọn táwọn òfin kí nǹkan kan pẹ̀lú àgbẹ̀bí sọ̀lá àdùnsọ̀lá. wà á aqbalat at-ta'ifatu. àwọn yẹn náà wá dé ń bí wọn. qala Ahmad qala Ahmad al-ukhra. at-ta'ifatu al-ukhra àwọn náà dé. wa qala jami'a wọ́n ní gbogbo wọn náà bá sọ àwọn tó gbé bàbá àdìs àwọn méjèèjì wọ́n wí ọ̀rọ̀ yìí pé fasọ́fù kọlfà rasulillahi sallallahu alayhi wa sallam. àwọn ọkọ̀ kejì nígbà táwọn náà dé ẹ̀mọ̀ fáyẹ̀ lẹ́yìn ti sẹ̀yìn rìn lọ sáàyè wọn gbà táwọn náà dé ọtọ̀ lábú sẹ́yìn àníbi sọ̀lá àṣàlá wọn ti aláwọ̀ fàkìlá. thumma raka'u irun fún ara wọn òjíṣẹ́ ọlọ́run sì forí kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ni pé ìrun ẹlẹ́ẹ̀kejì tẹ ó kí. fasajadu zada ahmed bin azhar fasajadu ma'a. àwọn náà forí kalẹ̀ tẹ̀lé àná. thumma qama rasulullahi sallallahu alayhi wa sallam fi rak'atihi. wọ́n ti sọ lọ́wọ́ ní dèmí rákà rẹ̀. wasajadu li anfusihim as-sajdata ath-thaniya. gbogbo àwọn méjèèjì wa padà dìde. وقال فصفوا خلف رسول الله صلى الله عليه وسلم فركع بهم ركعة وركعوا جميعا إليه تفي عطان أغلقوا تكي ركعة فعل إليه قالوا إيه àwọn eléyìí náà ẹgbẹ́ òkè wákàtí lẹ́yìn ìgbà àmì gbogbo owó èyí tó wá padà tó wá tó sáfù sẹ́yìn àdébì sọ̀lá sọ̀lá sẹ́fẹ̀ mi máa lọ. ọwọ́ akíláka òdìdì kan fún wọn gbogbo ọdẹ òrùkú lẹ́ẹ̀kan lá ثم سجد فسجدوا جميعا عليه فوريك على هنا فوريك على قال ابو الهزاب ثم رفع رأسه ورفعوا معه وقال محمد بن علي ورفع مكانه ولم يقل ثم رفع رأسه وقال جميعا كان ر... كان ذلك من رسول الله صلى الله عليه وسلم سريعا جدا ذلك ليه ليه ايه لو kọ́lùsẹ̀ rí gbogbo òṣè sí wọ̀nyí ó wáyé látọ̀dọ̀ títí ọlọ́run bá tẹ̀rí á jìdá ní nǹkan tó yá ní ọwọ́ ọ̀gọ́dọ̀ pẹ́ níta kéèké ló fi ṣe o ẹ mọ̀ pé gbogbo àwọn tí yìí ní sì tẹ̀ ṣe díẹ̀ díẹ̀ eléyìí èèyàn níbi dáradára pọ̀kẹ́pọ̀ tẹ́wọ̀n pé àti kọ̀kẹ́ ní àti kọ̀kẹ́ gbogbo wọn ni wọ́n gbé mú lẹ́ẹ̀kan náà bóyá ọba lẹ́la fi padà fi hàn jíjẹ́ ọlọ́run pé káùsì yẹn ti fúyẹ́ ṣùgbọ́n àti ìbá wọn lè fún wa ní wọ́n sọ pé gbogbo ìṣẹ̀lẹ̀ yìí tó wáyé látọ̀dọ̀ jíjẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ìyẹn ráńkà alákìńkọ̀ tí gbogbo wọn padà fún kí pẹ̀lú ẹ̀yìn tẹ̀rí jíjà a <laughs> ọ̀yá gan ni o. la ya'lu an yukhaffifa mastata'ah ó ní kò kò kò kúrú rárá kò kúrú láti fúyẹ́ ẹ̀rọ yẹn bó ṣe lágbára àti fúyẹ́ rẹ̀ tó ṣẹlẹ tó fúyẹ́ gan ni ọ. ثم سلم رسول الله صلى الله عليه وسلم فسلموا ثم قام رسول الله صلى الله عليه وسلم قد شركه الناس fi salatihi kulliha. Bàbá náà yóò dìde báyìí ó di pé ogun náà lè fi ọlọ́lọ́rọ̀ àlẹ́sọ́lá ìbéèrè yìí ló lè jù kí ẹ bá ti pé èèyàn pẹ̀lú bọ́ bí kéèyàn fi náà lé òbílẹ̀ sùn tẹ́wọ̀n pé èyí ni èèyàn fọkàn sí gidigidi gan ni ọ àti ẹ̀lọ́dà arúgbó báwọn ṣáájọ́ fọkàn sí àtúntò ọlọ́run sọ láàrọ̀ rẹ̀ ṣùgbọ́n àwa là ń bá rí kéèyàn fọkàn sí gidigidi gan ni ọ tẹ́wọ̀n nígbà tí ẹ bá ti fọkàn balẹ̀ pé àwọn ọ̀sẹ̀ òun èèyàn pọ̀ tẹ̀sí nìyẹn dáadáa. ṣùgbọ́n ee gbogbo ara ń kí lọ àwọn ara wà láyé ìyàwó máa wò tòkìtòkì bí wa mẹ́sàn án lọ́la àṣàlámù àdéhùn jáde òkú ni. جابر بن عبد الله قال شهدت مع رسول الله صلى الله عليه وسلم سمعت الخوف. قل ما جاني الرقاية فلو إن ó tó wá sí sáfù méjì sáfù kan bẹ lẹ́yìn òṣìṣẹ́ ọ̀rọ̀ ọkàn nìyó ọ̀tá ti bẹ láàrin wa sí kíbla bá ibi tá a fẹ́ kọjú dàgbà wọn wà. anábì ṣe kábàrà wọ̀rọ̀ àwọn náà ṣe lápapọ̀. ó rò pa àwọn náà ó rò sí lápapọ̀. Ọgbọ́rí ní orúkọ àwọn ẹ̀ṣì rẹ̀. Ọlọ sí forí kalẹ̀. Àti sáfù tó tẹ̀lé. Àwọn èyí wá wà lẹ́yìn àwọn tó sọ́run ọ̀tá. Tẹ́wọ̀n kí ti wúrà gẹ́gẹ́ làwọn kìíní wí láwọ̀ wá. Ọyá. Bàbá mẹ́bí parí ìforí kalẹ̀. Nítorí síwájú wọn gẹ́gẹ́ wọ́n wà ní àwọn yìí àwọn kejì yẹn ọ̀sẹ̀ قام صف الذي يليه هدر صف واخر Ẹgbà tá nẹ́bí wọn parí ìforí kalẹ̀, sáfútọ́ tẹ̀lé yẹn, ẹni hádàrà sọ́fúlì àkàrò ìsùjú. Àwọn náà lọ sí ìforí kalẹ̀ ńgbà ẹ̀. Wọ́n dìde. Ẹ̀wọ̀ lẹ́yìn ìgbà yẹn sáfútọ́ Àrẹ́bì tó rùkú, àwọn náà tún jọ rùkú papọ̀. Gbórí ní rùkú, àwọn náà tún gbórí. Ọlọ sí forí tẹ́lẹ̀. Àti sáfú tó ṣe wípé wọ́n wà lẹ́yìn tẹ́lẹ̀ níbi rákà alákọ̀ọ́kọ́. Bẹ́ẹ̀ni. Ẹ wà rí sáfú tá a fi tẹ́yìn tán tó sọ́wọ́n ọ̀tá tẹ́lẹ̀ yẹn, àwọn dìde. فلما فتح النبي صلى الله عليه وسلم السجود لا تعالى نبي وعفاري فريقا الصف الذي يليه هذا الصف المبصر àti sáfù tó wà pẹ̀lú àwọn sáfù tó kẹ̀yìn náà sí kí àwọn náà lọ sí torí kalẹ̀ wọn borí kalẹ̀ ànábì sálámà gbogbo wa sálámà lápapọ̀. àmọ̀ yẹ ti yàwó حرصكم هؤلاء بأمرائهم. أمر بأمرائهم. أيوه báwọn sọ́jà yìí ti máa ń ṣe fáwọn aláṣẹ yìí ẹ̀rọ wọn máa ń kọ́ Tinubu àti Ṣèyí Ṣèyí Mákindé ẹnu ọ̀dún ti máa ń sọ̀rọ̀ àtàwọn ní ìtàn ni máa ń dára wá nínú káwọn bàbá ní sọ̀rọ̀ máa tẹ̀lé wa káàkiri. tó báwọn aráàlú yìí ti máa ń ṣe yẹn báwọn aláṣẹ yìí àwọn sọ́jà yìí gẹ́lẹ́ bẹ́ẹ̀ làwọn tó ti ń jọyọ̀ tó eléyìí náà òun náà tún ṣe kí ni ọ òun náà tún ṣe kí ni ó tún nípa díẹ̀ ó nípa díẹ̀ ó nípa díẹ̀ ṣùgbọ́n òun lélẹ̀ fi àtọ̀jà máa ọ̀rọ̀ sùdúùdù látara ẹlẹ́kọ̀ọ́ gbogbo sáà méjèèjì náà ní ń bà nẹ́bí lọ abẹ́ẹ̀kọ́ sọlọ́lá àdàtàrà àyàfi bí kí ni ó bí sùdúùdù táǹdọ̀ ilé ẹ̀jẹ̀ bí sùdúùdù nìkan ló fi yàtọ̀ ọlọ́kọ́ máa ń bá ara sí òun bẹ̀rẹ̀ àti pásítì ni ọmọ mi gbọ́dọ̀ rẹ ti àti so káfù àkọ́kọ́ yẹn ó sì ju olùkọ́ lánàbí àwọn káfù kejì nígbà táwọn tó parí làwọn tó ti kí mi àwọn tó ti sì ju olùkọ́ bíi pé à ń ni ńlọ́ba mi jẹ́ bí sọ wípé gẹ́gẹ́ bí àwọn harasu yìí àwọn حديث نافع سني نافع فالجمع في عبد الله بن عمر عن نافع أن عبد الله بن عمر رضي الله عنهما كان إذا سئل عن صلاة الخوف قال يتقدم الإمام وطائفة من الناس طب عبد الله بن عمر رضي الله عنهما wọ́n ní tí wọ́n bá gbé ilé ìlú pàṣẹ láti ọ́ ìsì máa ń ṣàlàyé ẹ̀rọ yóò nílé mọ́mú ọ̀bọ̀ wájú àtàwọn kan náà wọ̀nyẹn ويصلي بهم الإمام ركعة وتكون طائفة منهم بينهم وبين العدو لم يصلوا àwọn kan wà wà nù wọn tó yẹ pé láàrin wọn sọ́tà àwọn òní kírun. فإذا صلى الذين معه ركعة استأخروا مكان الذين لم يصلوا. tọ́ba tí a di pé àwọn tó wà pẹ̀lú rẹ̀ kíra káàkan tán wọ́n á bọ́ sẹ́yìn ààyè àwọn ẹni táwọn ò sì kírun rẹ̀. ولا يسلم ويتقدم الذين لم يصلوا فيصلون معه ركعة ثم ينصرف الإمام وقد صلى ركعتين ويقوم كل واحد من الطائفتين فيصلون لأنفسهم ركعة بعد أن ينصرف الإمام ẹ̀fún náà fi òun lọ́jà àfà àfúta ní ọ àdìmọ́ máàlìkì wà fún àfúlọ́ ikọ̀ ọ̀fẹ́ náà àwọn ọkọ̀ kíní àti kejì wọ́n á wá sí kíní o wọ́n ó fi rákà ẹ̀yọ̀tún tó kù fúnra ara wọn lẹ́yìn tí lè mọ́mú bá ti kó lórí kíní kan tó ti parí òun fẹ́ǹtì ẹ̀. fẹ̀yẹ̀kúnù kúlù wàhídìn mínà tọ ìfàtẹ́yìn ni ọ̀dìsọ́lá rọ̀kà àtẹ́yìn. yóò padà wá já sí pé ìkọ̀ọ̀kan nù فإن كان خوف هو أشد من ذلك صلوا رجالا قياما àwọn ènìyàn ó kírun ní rìjáàlá ẹ má jẹ́ òsè ilé mọ́ rọ́júlù jámọ́ rẹ̀ ọjẹ́ rìjáàlú rọ́jìlù jámọ́ rẹ̀ ní ọjẹ́ rìjáàlú wọ́n lọ́ọ́ kásà kíyèsí gbogbo wọn lò sí ẹ̀kọ́ bá dẹ́ta sọ yìí pé wọ́n á zè nìkan náà dé ìyàhájì yàtò àrìjàlá وعلى كل ضامر يأتينا من كل فج عميق kéde iṣẹ́ hajj fáwọn ìyàlọ́ sọ́dọ̀ fámìlì ọ̀hìn àdéhùn sọ̀rọ̀ ọ̀sọ̀lá ọba dẹ́gbà bí yá tí ó kàrí jẹ́ àdá òtútọ́ tí wọ́n wá bá ọlọ́kùnrin kìí sọkùnrin wọ́n wà á jẹ́ pé rẹ̀ yẹ rìjàlá àìrọ̀ ìrìnà hálù láwọn tí ó fẹsẹ̀ rìn òun lè dẹ́yìn náà máa ń gbọ́nú ìfẹ́ tó ń sábà ní kan rìn lọ mọ́ká wọ́n èé rìn lọ wọ́n kẹ́ máa fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n rìn púpọ̀ ní rìn gbogbo orin tí wọ́n máa ń rìn tó dájú wọ́n tí ó máa dẹ̀ bọ̀ Sudan tó bá dé bọ̀ Sudan ṣe ọ máa rìn lórí omi ẹwọ́n kò ojú omi nì ṣùgbọ́n láti pé ìrìn tí wọ́n rìn pọ̀ ẹgbẹ́ tó àjòjì oṣù mẹ́fà báyìí wọn ò ní fìdí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló kú sọ̀rọ̀ yẹn tí wọn ò dé láti jọyàn tó nípa bẹ́ẹ̀ rí nìjáàmù rọ́ọ̀jì lòdì Bijalan qiyaman eh, ala aqdamihim. Bọ́lá jẹ́ sí pé àyà ẹ̀ wá lé kúkú kú dúró. Sọ́lọ́ ìjàlá, wọ́n á kírun yẹn Qiyaman, wọ́n tún wà ala aqdamihim. Mo dò lórí ẹgbẹ́ wọn. Àwọn rúbàmà, àbí wọ́n tún wà lórí nǹkan mustaqbili alqiblati aw ghayra mustaqbiliha. bóyá wọn akọjú dá kíbla ni wọn àbí mọ́tẹ̀ máa kọjú dá. qala qala malikun qala nafi' la ura abdullahi ibn umar ذكر ذلك إلا عن رسول الله صلى الله عليه وسلم والله مالك يا سيدنا نور الإمام مالك رحمه الله ولا فاهم صباي ويبي لا ورا abdullahi ibn umar zagara dalika ní orí káàbà mi sọ wọ́n sọ yìí pẹ̀lú fẹ̀nu wọn láti ìlà an rasulillahi sallallahu alaihi wasallam ọdájú gbọ́dọ̀ ga wa ni wọ́n ti bọ̀ èyí táwọn ni wọ́n darí kọ́rọ̀ ṣẹ̀rí àjẹ́ bó ni wọ́n sì máa dákọ̀ fún wa pé bákan ní káàdì kí sọ́ra tún sọ wọn ò lè sọ fún wa bẹ́ẹ̀ máa fẹ́ ká dúró báyìí torí mo fẹ́ lọ bí n sì fẹ́ ká jẹ sọ̀látùl jàmáà yìí n fẹ́ ká jẹ́ tìlátà fẹ́ yọjú sáwọn ọ̀rẹ́ wa mẹ́rin ẹ béèrè béèrè fún ìṣẹ́jú méjì hmm. fún bàbá ilé ẹgbẹ́. واحد اثنين ثلاثة بسم نعم عليكم السلام أنه يوضع بعد الجامعة شقة ولا يتوجع المهندس مهندس الدبابة أن تنسي وكذا في مطور ká sọ ti dọ̀tí tó ti bàjẹ́ yányá ó lè ṣe jámọ́ tí wọ́n bá ní kílẹ̀ rí hadith abdullahi ibn abbas yẹn náà radiyallahu anhuma ìbánigbé sọlá àtàlà ń ṣe jámọ́ ní madina láì níbi kò sí káwọ̀ kò sí mọ́tò ẹ̀yin ti wá ní kọ̀ǹdíṣàn kan kò sí mọ́ṣákọ́ ọkọ̀ọ̀kọ́ lọ fún bí garawa kan náà láti fọ ènìyàn bíbẹ̀ fọwọ́ òní kíjà ọfẹ́ kí òun ní ìjẹ̀gbẹ́ mi lọ́fẹ́ tó bóòlù sílẹ̀ kí n tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìwọ gẹ́gẹ́ ti jẹ́ kẹ́lá rẹ̀ ń jọ ẹ̀kọ́ lọ mọ́sálásí lọ sí jàmá because ìdí mọ́sálásí ẹ̀ yóò kó sùn tàbẹ́ lòmí ẹlòmí ògbà ìmọ̀ wá kírun ni àgbẹ̀kọ́ akó ti kóra mọ́yé ìpẹ́ tó ti ṣe gbogbo ẹ̀ ó ti gbómìnrin kó gbogbo ẹ̀ pẹ̀tẹ́ ti wà lára rẹ̀ ọwọ́ wá bẹ́ẹ̀ ọwọ́ àbàṣọ tèmi jẹ́ sẹ́nu tèmi ó sì dùn sí màmá sábà dáadáa lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá ní kí lẹ́ẹ̀fì wọn ọ̀rọ̀ kí nílẹ̀ máa máa fi wọ́n náà ọ̀rọ̀ wọ́n ti ń pè àlùbọ́sà ayú nítorí kó wà nínú fáìdà yẹn ìkẹmọ̀ ni akala min hadhihi shajara fala yaqrabanna masjidana ẹni ọba jẹ́ núgi yàní àsọ́wọ́ àlùbọ́sà ayú fala yaqrabanna masjidana ó má di mọ́sálásí wa ó rọrùn ẹgbàá wà ní pé fa innal nítorí pé àwọn màláíkà nìyí o tàtà azami wọn yẹ azami gbogbo àná adam wọn máa ń rí sùtà níbi ohun tí bá ń kó sùtà bọ́ máa níbi adam kéèyàn gbé aṣọ ọ̀dọ̀ tí wọnú mọ́sáàsì á kó sùtà bẹ́ẹ̀ lómi ó lè má lówó tó fi rọ̀ṣẹ̀ gan ó ti mọ̀ bó ṣe mánéjì aṣọ rẹ̀ àwọn akẹ́ńbẹ́ tá a bá wọ ọsọ fọ́sẹ̀ kankan ó lè má bàjẹ́ ní ilé wa adé tó gbé kinní ọ́ ẹ̀ yí màǹtí ṣe àbí tí ó sàdúrà fún tó yẹn náà ti ní condition kan tó ń lè fi dámọ̀ dára ẹni ìwúntọ́ bí èsì ní jẹ́ mọ̀ ṣàkọ́ tó dájú dé èsì pọ̀ sọ́dẹ̀rẹ́ o láàkì ah, ní yóò lè rọrùn pàápàá jùlọ nǹkan rẹ sí ní àwọn mẹkáníìkì pẹpẹ tó lọ wọn wà ń bẹ dáadáa tòtòrí ó ní ìdí kó ṣe ìyànnì nẹzọ́ọ̀fà gbogbo ọwọ́ kìnínní ti wà aṣọ yẹn tó ti dọ̀tí àgbẹ̀wá ẹgbẹ́ fẹ́ ráńpẹ́ kan náà nìyẹn kàn sí bí àwọn nǹkan díẹ̀ yẹn kàn báyẹn dín kẹ̀kẹ́ tó kí ní ìbá sọ̀rọ̀ lájà ara tí wọ́n padà ò ní ìdí dáàmú rẹ̀ kan lẹ́yìn kéèyàn kàn ní aṣọ méjì aṣọ téèyàn ò fi ṣiṣẹ́ yẹn kó wà aṣọ téèyàn wọ̀ lọ kírun nítorí kọ́ balẹ̀ ọ̀sẹ̀ kóbi òbí ìnàkàkùn àyìndàkùn lè mọ̀ọ́sì tẹ́ ẹ bá ti fẹ́ lọ kírun ẹ̀sọ̀ sọ́yìn ọmọ bá ní ẹbí yẹ ìyẹn gbọ́dọ̀ lásọ méjì aṣọ ṣẹ́ àtàṣọ tí ọlọ́wọ́ kẹrùn kì í sasọ ní ìyẹn bá fi báyàwó rẹ̀ lónú lé lè ó ti gbé lọ ọdún mọ́sálásí bẹ́ẹ̀ náà ó ti dàpọ̀ sí gbogbo ara gba gbèrò fẹ́ rẹ̀ rẹ̀ mọ́ ṣe sún lẹ́gbẹ̀rẹ́lẹ́ àmì kẹwà ń ṣe ẹni èsì náà ló gbé lọ àti tó ti fi roko tó ti fi ṣẹ́ mọ́lémọ́lé àbí kanlékanlé yẹn ni ó gbé mi lè gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ yìí pàkíyèsí rẹ̀. min hakisọ̀lá nínú ẹ̀tọ́ ọ̀run ló wà kíyẹn múra fún un tó bá dé mọ́kà àbí sudan àbáwọn ilẹ̀ lábáwọn ẹ̀ wà á rí mọ̀ ó sì bọ́ tún yá ni sásìkò òun bá tó wọn lọ rí ó sì bọ́ tún ti yá ni ìjà tó mi ń jí mọ̀ ni aláìwọ̀n lọ sí òun ó bóra sẹ́nu tọ́rọ bá dé làlá lọ́wọ́ pàdé kò lè báyìí lójì tí wọ́n bá ní aláṣẹ ọ̀yọ́ sí ti fẹ́ ríyàn lọ́jà nísì kí èèyàn kẹ̀ gbá sọ tó fi ṣe mẹkáníìkì tó fi sùn níbi mú tó ọlọ́dún ara ń lọ pàdé ọlọ́run lẹ́ẹ̀márùn kí ló burúkú ti ní aṣọ pé eléyìí tó bá ti dàdùkú tí nǹkan òun ní màgbé wọ mo bá ti ní padà máa bọ kódà aṣọ tí yẹn ń pò mọ́lẹ̀ nínú ilé yóò yàtọ̀ sí aṣọ tí wọ́n máa lọ fi kírun torí bá sọ bá ti pẹ́ lára tó a máa mú àwọn òórùn kan wá gbogbo àwọn kìnìún ọ̀yàn aṣàkíyèsí rẹ̀ torí mùsùlùmí gbọ́dọ̀ jáde pẹ̀lú ohun tó dùn pàpà jùlọ ọkùnrin olùlọ́kíńdà ó máa sọ orun kó ó bá ti bọ́ sọ tó gún wa bẹ́ẹ̀ kó nà ẹ̀ síbi táfẹ́fẹ́ ọ̀fẹ́ sí àbí kó rùn pa gbogbo àwọn sínú ọ̀yà gbọ́dọ̀ máa ká máa ṣe dáadáa nínú àwọn èèyàn fi máa dùn sí ah masha Allah jàmọ́ lu ẹ̀sìn à ń rí lára ẹni yìí ń tòótọ́ tó bá rẹ̀ ẹ̀sìn nínú. Wàlẹ́kùn sọ́lá. Azùzà. Allah, rẹ̀ gbà sí ìgbà ẹ̀ lọ. Ṣé òjò náà fún wọn ní láì tí wọ́n fi ń sọ wọ́n fi o. Ìbéèrè ni o. Ó fún wọn sáyìn náà ní ẹja rí nítorí pé nẹ́sù ọ̀sọ́ kò sínú rọ́ì wọ̀ àdéhìí tá a kà yẹn. Ó fún wọn sáyìn náà níjọ́ yá ní ìṣàárà tí ó pọ̀ ni wọ́n fi mọ̀ pé ẹ̀yin lẹ́ẹ̀dìdì ẹ̀yàn ní dìde ó sì tún lè ṣẹlẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wàá yóò fi di ẹ̀ múlẹ̀ nígbà tá a nẹ́bí òsì tako gẹ́gẹ́ bá a ti mọ̀ pé súnà mẹ́ta la ní a ní súnà tún kọ̀ọ̀lẹ́yà súnà ọ̀rọ̀ a tún ní súnà tún fẹ̀ẹ́lẹ́yà súnà iṣẹ́ a tún ní súnà tún súnà ẹni tí wọ́n ṣe tí wà yí ò takò àwọn lè wò pé kí àwọn ṣe bẹ́ẹ̀ tó mọ akọ́rọ̀ ọ̀hún àlùwà kí wà yọ wá fìdí ẹ̀ múlẹ̀ ẹ ṣeun because gbogbo àwọn àhàdéhù la kó wa iṣẹ́ la kó wa kì í sọ̀rọ̀. àwọn sábẹ́ lè rí pé

تنابن عن سلي قلون سبحانك اللهم بحمدك أشهد ان لا إله إلا أنت استغفرك وأتوب إليك